الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم فún ọlọ́run ọba ọlọ́run ọba tó tún ṣe ń rọrùn fún wa láti tún wá sórí ètò wa alihidaya afa abi allah subhanahu wa ta'ala kọ́nà makoma ìfètò iṣẹ́ àǹfààní fún alimuwa anabuwa muhammad sallallahu alayhi wa sallam nǹkan tá a máa gbé yẹ̀wò lénìí òun náà ni àríbà kí là ń pè ní rìbá kí làwọn aburú ẹ̀ àti àwọn ònira tó ń kó bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa àtàwọn ònira tó ń kó báwùjọ wa àbí Allah subhanahu wa ta'ala kó má ṣàìṣe rọrùn fáwọn ṣéèkì wa tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ àwọn ṣéèkì wa àwọn náà ni fadilatu sheikh Kamaruddin Yunus akórèdè hafizahullahu ta'ala wa ra'ahu falyatafaddal mashkuran mahjuran min alhamdulillah ọ̀pẹ́ fún ọlọ́run ọba wa alladhi ahalla al-bay'a wa harrama ar-riba ọba tí ó ṣe ká máa tà business láti rí owó jẹun láti rówó fi ṣayé láti rówó fi ṣẹ̀sìn ọba yìí ló ṣe lẹ́tọ̀ fún wa wa harrama ar-riba ó wá ṣe owó èlé ìgbà owó èlé àti ìyá owó èlé ọlọ́run ṣe ilé wọ̀ lérí ilẹ̀ rẹ̀ ọba tó ṣe títà rírà lẹ́tọ̀ tó wá ṣe owó èlé léèwọ̀ nítorí aburú tó wà ń bi owó èlé yóò dá ká dúpẹ́ fún ọlọ́run ọba náà wasalaatu wasalamu ala sayyidina muhammad àánú ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábùwà muhammad wa ala ali wa sahabi ajma'in kó bá wọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa níta afẹ́fẹ́ fi bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí òun náà ni àríbá khuturatuhu wa aniwa'uhu wa adraruhu lil fardi wal mujtama' owó èlé gbígbà tí wọ́n pè ní rìbá ewu olówà ń bẹ̀ fẹ́ni tí ń gbà àtẹni tí ń yáàyàn ìran mélòó làwọn rìbá náà pín sí lẹ́yìn náà àwọn ìnira wo ló wà fún ẹni tí ń gba rìbá àtẹni tí ń yá owó rìbá owó èlé bóyá fún ẹnì kọ̀ọ̀kan tí ń dá ṣe àbí àwùjọ àlùmọ̀tìtàmáwò ẹ̀yọ́mọ̀yá mi nínú ẹ̀sìn wa ẹ lọ lè máa tẹ ẹ bá máa tẹlẹ ẹjọ́ dá yín lójú bí ọba dá yín lójú bẹ́ẹ̀ bá mọ̀ ẹ̀tún lọ lè máa sí i pé láàyè sáádùú alimuritamau illa bí mùtẹ́sálì awamirillah àwùjọ kan ò lè sóríire àwọn èèyàn ò lè rí dáadáa sí nínú ẹ̀ àṣẹ yìí látọ̀kọ̀ ló ti wá òun náà ni ẹsẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba wa tọ́lọ́run ọba aláàṣẹ fi sínú tíra tó fi ránṣẹ́ sí wa wọ́n ti sin náà bí nawahi albayyinati fil Qur'ani wa sunnati rasulihi sallallahu alaihi wa sallam àwùjọ kan ò lè gbádùn àwùjọ kan ò lè lálàáfíà àwọn èèyàn kan tí wọ́n bẹ láwùjọ kan wọn ò lè rí gbèsè ayé rọrùn gbé àfi kí wọ́n jìnnà sí gbogbo tọ́lọ́wọ́n bá aláà sọ pé kò dáa àwọn èyí tó kílíà léyìí tó kílíà nínú alukur'an àtẹ̀yí tó kílíà nínú sunna òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá lọ dáyé nígbà ó dáyé tán ó wá fi ìwé tá a fi ṣètò ayé ó wá fi ránṣẹ́ sí wa ká má bàa sórí ibú ká má lẹ́yìn alukur'ana nítorí alukur'ani yìí tó wà lọ́wọ́ wa àwa mùsùlùmí yẹn ó wà manhajul hayati sa'ida òun náà ni ìlànà téèyàn máa gbé gbèsè ayé rọrùn téèyàn fi ní wàhálà nínú gbèsè ayé ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní tọ́ha ọlọ́wọ́n bá ní araf méjèèjì ní kọ̀sẹ̀ntọ́ mọ̀túnmẹ́ ọlọ́wọ́n bá ní àsọ kùrán kalẹ̀ fún yín kẹ́lẹ́ bá dolórí bú a sọ kalẹ̀ fún yín kẹlẹ́bà dolóríire ni àti wá Muhammad àti gbogbo àwọn ìjọ rẹ̀ pátá gbogbo wọn ni wọ́n sóríire tí wọ́n bá ń tẹ̀lé Quran nítorí oríire láti sọ Quran kalẹ̀ tó bá fẹ́ sóríire tó wà ní Quran ó máa tẹ̀lé àṣẹ Ọlọ́run tó wà ń bẹ̀ tó bá fẹ́ sóríire nílé ayé yìí ó máa jìnnà sí ntọ́lọ́run bá ní kódà ntọ́lọ́run bá ṣe léèwọ̀ òní súnmọ́ tó bá ti súnmọ́ wàhálà ó bá ọ wal mujtama'u al yawma lẹ́ni tá à ní tanra wa ọ̀pọ̀lọpọ̀ àgbáláyé àtàwọn òyìnbó àtàwọn alárúbáwá àtàwọn dúdú fi ma azakil ẹ̀kẹ́sọ́ọ́dì àṣeyẹ gbogbo àwa nínú wàhálà ètò ìṣúná ẹkọ́nọ́mì ti dàrú wàhálà ti dé nínú tọ́fà tọ́lọ́wọ́n bá aláà tó fi da ètò jíjẹ múmu tó fi dàrú mọ́ wa lọ́wọ́ tá a ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ bí aláàṣe tá a yáwó yáwó yáwó yáwó tí pírọ́blẹ̀mù tá a torí ẹ̀ yáwó ní tí ò kúrò nínú ara wa ìtọ́fà òun náà ni ilé tarabọ owó èlé wàdọ́rà ní jẹsìmà ọ̀pọ̀lọpọ̀ ìnira ń bá wa ń bá àwọn eléré ń bá wa aráàlú ń bá wa lọ́kọ̀ọ̀kan ń bá wa lápapọ̀ bí sábàbí rìbá nítorí owó rìbá tá ń gbà àti owó rìbá tá ń yá owó rìbá kìí ṣe owó àbẹ̀tẹ́lẹ̀ o Rishuwa ni wọ́n ń pè yẹn bẹ́ẹ̀ bá ń gbowó àbẹ̀tẹ́lẹ̀ ti ń gbowó lọ́wọ́ àwọn èèyàn nítorí pé ó fún wọn lẹ́tọ̀ọ́ wọ́n pé ríṣíwà ní owó èlé àríbá rìbá òun náà ni owó tó lé owó tá a gbà lọ́wọ́ ẹni tá a yá tó lé sí owó tó yá lọ́wọ́ wa aya ní hundred thousand àti gba one twenty twenty thousand ni wọ́n ń pè ní rìbá owó tó lé waqad harramahu Allahu ta'ala fi kitabihi ọlọ́run ṣe ilé wọ̀ nínú al-Qur'an wọ́n ní a lè mọ ọ̀rọ̀ àbíká kọ́kọ́ mọ títóbi ẹni tó sọ tọ́ba mọ títóbi ọlọ́run ọmọ títóbi aburú tó wà nínú owó àríbà owó èlé ọlọ́run ṣe léwọ̀ nínú tíra lianahu gishun wa idrarun bil fuqara nítorí pé jàǹbá ni àbòsí ni jìbìtì ni lẹ́yìn náà yìí kó nira báwọn tálíkà ni torí kò sẹ́nìkan tí ń ya owó àfẹ́ntọ́jẹ́ tálíkà tí ò ní ẹni tí ò ní ní máa ń ya wal muhtajin ẹni tó jẹ́ pé ó ní bùkátà gbọ̀ngbọ̀ngbọ̀n táṣì rẹ fẹ́ tú tọrọ rẹ fẹ́ dàrú tọ́wọ́ bá yín pé yáwọn lówó tẹ́ wá fowó lé fún bí mọ̀tọ́ afati dòyóòní yóò wá kó sínú gbèsè yóò kó sínú bànújẹ́ wàyàkàwọ́nà filhomomu wàlgùmọ́mù wàlámọ́rọ́dì wàlíntìhár awolmawut wọ́n wá kó sínú bànújẹ́ gbére ọ̀rọ̀ wọn dàrú wọn ò ní rówó san wọ́n máa lé wọn ká wọ́n máa dẹ́rù bà wọn wọ́n máa dún màwúrú màwúrú mọ́ wọn ilé ayé yóò wá nira fún wọn ìta ò lọ ìbànújẹ́ ni wọ́n fi gbénu lé látara bẹ́ẹ̀ àwọn ará èsì yóò wá sẹ́sìn wọn láà ààrẹ ọ̀sẹ̀ sọ wọn la nígbà tí ọba ti ní problem nígbà tí òróró sàn bọ̀rọ̀ ẹlòmíì àwa wò pé àbáyọ òun náà ni kóun pokùnso àbí kóun kó síkanga àbí kóun bómi lọ àbí kóun gbé nǹkan jẹ ẹlòmíì ṣe jòkó látara ronú ibi ọba ti mí kanlẹ̀ pé wọ́n ní wọ́n ń bọ̀ wọ́n ní wọ́n ń bọ̀ wọ́n ní wọ́n fẹ́ dé ọkọ̀ tún la okùnjọ́ mẹ́rin tí wọ́n wàá múhun ní ọba jáde láyé ní kó ọba pa látara ronú ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa tààrífù àríbà àríbà òun náà ni aziyada filkọ́d káyàyàn lówó káwá fi lé e fún wípé sórí owó tá a yọ yìí bọ́ọ̀bà san padà ìbáàjọ́la ìbáàjọ́túnla ó fi lé o e. ayọ̀ ní hundred thousand ó fi san one twenty àbó fi san one ten àbó fi san one oh five àbí hundred thousand tá a fẹ́ yọ yìí five naira péré ló fi san àbí two naira bó ṣe òkú kéré tó àzìyáda èlé náà lè lé ń jẹ́ ọlọ́run ọba ó kórìíra rẹ̀ lábẹ́ sámà lérí ilẹ̀ rẹ̀ òun ló dálẹ̀ ló dá sámà ó sì kó wá síbẹ̀ ó ní níbi mo kó yín sí yìí o nínú àwọn nǹkan tí mo ṣe léèwọ̀ tí ó bà yé yín jẹ́ tí ó da yé yín rú tí ò ní jẹ́ ráyè sinmi dáadáa òun náà ni kẹ́ ẹ máa gbowó èlé àbí kẹ́ ẹ máa lè yáwó èlé ẹni tó ń yá àyàn yọ kàdánwò ẹni tí ń gbà yọ kàdánwò èmi kí mo sọ bẹ́ẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nítorí àwọn ti kú wọ́n ti lọ lẹ́yìn anabi isa nìkan tí ò ti lọ tó ń bẹ́ sánmà gbogbo àwọn anabi ọlọ́wọ́n ọba tó ti lọ yìí anabi wa muhammad sallam ó ní àwa àfa àwa tá a kéwú àwa ni àrólé wọn nítawọn anabi ọlọ́wọ́n ọba sọ kan tó jáde láyé òun náà làwọn náà tó ń sọ fún yìí ètò ọlọ́run tó sì tò pẹ̀lú quran ọlọ́run tó pẹ̀lú bẹ̀rẹ̀ ayé dópin ayé ni gbogbo ohun tí ó ṣẹlẹ̀ táyọ̀ ìparẹ́ ọlọ́run bá àlá ó ti sàlàyé gbogbo ẹ̀sùn náà lu quran gbogbo àwọn kan tá a ní ìdí tá yóò fi parẹ́ ọlọ́run ti ṣàlàyé fún wa gbogbo kan tí ó máa fa wàhálà fún wa tá yóò fi parẹ́ ọlọ́run ti sọ sínú Qur'an torí pé ọlọ́run ọba ló dáyé òun ló sì fi lẹ́tà ránṣẹ́ òun náà lálù Qur'an ipe lẹ́tà mi ni òun kọ́ sí yín ẹ má sórí ibú o nínú àwọn mọ́débẹ̀ mọ́débẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá débẹ̀ tí ó kàn dín nínú yọ òun náà ni kéèyàn máa yáwó èlé àbí kéèyàn máa gbowó èlé lọ́wọ́ àwọn èèyàn haramun wa kabiratun min kaba'ir dhunub èèwọ̀ ni ẹ̀ṣẹ̀ ńlá gbangba ni nínú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi lẹ́yìn ẹbọ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní wa ahallallahu al-bay'a wa harrama ar-riba ọlọ́wọ́n bá ní èmi ọlọ́wọ́n bá ti mọ̀ dá yín èmi Allah mo ṣe títà rírà business kẹta kẹra kẹ jèrè ọlọ́wọ́n ni mo ṣe lẹ́tọ̀ fún yín wa harrama ar-riba owó èlé èmi ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ èèwọ̀ ni bọ́ ọba ti ń yáwó èlé àbọ̀ ń gbà lọ́wọ́ àwọn èèyàn ó ti ń jẹ ìwọ̀ pé n bá sì jẹ ìwọ̀ inú ọ̀run o ó lè máa rẹ́rìn sí koro pé n sì ń kan rè ọ sunkún ọ sunkún bọ́ ọba sì ń ṣe bísínẹ́sì ọ rẹ́rìn ọlọ́run ní bísínẹ́sì ni ẹ ṣe owó ni ẹ ṣe ẹ má gbowó èlé ẹ má yáwó èlé o torí pé ìnira ń bẹ́ẹ̀ fáwọn tálíkà Quran two ayah two seventy five bóyá tó o bá kà tẹ́lẹ̀ kò lè kà báyìí sọmọ pé ó ní koran lérí fóònù rẹ̀ ó sì wà nínú yàrá ẹ̀ ló lè kà chapter two verse two seventy five ibẹ̀ lọ́wọ́ ọba ti ń sọ fún ọ yìí pé èèwọ̀ ni má débẹ̀. ẹlẹ́ẹ̀kejì waqad a'lana Allahu al-harba minhu wa min rasulihi 'ala al-marabi lahuma ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ó wá sínú al-Qur'an ọlọ́wọ́ sọ fún anabi pé anabi bá mi sọ fún gbogbo àwọn olówó ilé bá mi sọ fún wọn bá mi kéde fún wọn wípé èmi ọlọ́run ọba ń jà wọn lógun anabi wa muhammad sallallahu nígbà tó wà láyé anabi náà ò ní mọ́rọ̀ wọn fúnfún yẹ̀ wò èmi ọlọ́run ọba máa jà wọn lógun látòkè anabi máa jà wọn lógun sálẹ̀ nígbà tá anabi wà láyé ọlọ́run ọba aláwọ̀ ńlá amọ́lẹ́nu kùránì ọlọ́run ní yá ayúwẹ̀ lẹ́yìnà ámánu ọlọ́run ọba ni mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin olóríire ẹ má sọ orí ibú ọlọ́run ní yá ayúwẹ̀ lẹ́yìnà ámánu ọlọ́run ni mo pè ẹ̀yin olóríire ẹ̀yin tẹ́ gbàmígbọ́ nígbà tí gbàmígbọ́ ti dẹ́ni mi ìtẹ̀kùláhà ẹ bẹ̀rù mi o ẹ má torí òsì ẹ má torí business ẹ má torí contract eberumio bẹ̀rù mi o riba má bàkìyà mi nà ele kẹ́ ẹ má o gbogbo àwọn owo tẹ ti yá àwọn èèyàn tẹ́lẹ̀ tẹ fi lé ẹ má gbèlé ìmọ̀ o nǹkan tó mọ́ mi ni tó bá jẹ́ pẹ̀lú gbàgbọ́ òdodo tó tó bá ní tẹ bá gbà mí yìí ẹ lè mójútó fa in lam taf'alu ọlọ́run dájú kọ àwọn olùgbàgbọ́ òdodo oníbẹ̀ ti gbàgbé gbọ́ tó tẹ́ ẹ̀ bá stop rẹ̀ tẹ́ ẹ̀ bá fowó èlé gbígbà lẹ̀ àbí kẹ́ ẹ máa yáyàn lówó èlé fàzànù bí haribin minallahi wa rasuli ẹ máa palẹ̀ mọ́ ogun látọ̀dọ̀ èmi ọlọ́run ni ẹ sì máa palẹ̀ mọ́ ogun látọ̀dọ̀ ànábì nígbà tó wà láyé èmi ọlọ́run ọjà yín lógun ànábì náà ọjà yín lógun nítorí pé ìmọ̀ yáwó èlé ìmọ̀ gbowó èlé ìmọ̀ ṣokùnfà ìdààmú fáwọn tálíkà tó wà lérí ilẹ̀ ọlọ́run ni torí tálíkà ní yáwó aláìní òun ní pé ẹyá mi bóyá kó fi ṣòwò àbí kó lò ó kó fi bí àbùkátà tó kàn gbàngbàn tó fẹ́ tó àṣírí ẹ̀ ọlọ́run ọba aláwa ni ẹ má fi lè ọlọ́run ọba ni tẹ́ ẹ bá wá fi lè bẹ́ẹ̀ ṣe jólùgbàgbọ́ òdodo tó èmi ọlọ́run ó yín lógun fa in tubutum falakum ru'usu amuwalikum àmọ́ tẹ́ ẹ bá túbá ipa ẹ̀ ní gba owó èlé má ẹ̀ ní yáwó èlé má falakum ru'usu amwalikum àwọn owó titi yín tó wà ń ta tó jẹ́ dèdè owó tiyín tó wà lọ́wọ́ àwọn èèyàn ẹgbà yẹn ẹ̀yin lẹ́nu yẹn àmọ́ èyí tẹ́ fi lé ipẹ́ gbà ẹ má gbà yẹn mọ́ o tẹ́ bá dóòlù gbàgbọ́ òdodo tòótọ́ láàdàdìlímúnà wà láàdàdìlámún ọlọ́run ọba ni ẹ má ṣàbòsí fáwọn èèyàn ìyẹn sì fẹ́ kán ṣàbòsí fẹ́yìn náà má ṣàbòsí fún yàn ọ̀yá yàn lówó ọ̀yá one fifty olófin gba two hundred onítọ̀hún kò tí ì rojú owó gan nínú òwò tí ń ṣe ìwọ́ ti gbèlé lọ́wọ́ ẹ̀ suratu al-Baqarah Quran two ayah two hundred and seventy eight àti two hundred seventy nine ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba aláàtí ń pariwo wípé ẹni bá ń gbowó èlé tí yáwó èlé ọ̀fẹ́ bọ́lọ̀ ń jagun ni ọlọ́run lọ́wọ́ ọba ọ̀jagun ọ̀wá ń wẹ̀yìn òun ò pé ọ̀nà abọ́ lọ́fẹ́ gbàyọ ọ̀nà abọ́ lọ́wọ́ lè gbàyọ sí yàn ó gbowó yẹn àmọ́ ọlọ́run ọba aláwọ̀ já ológun pẹ̀lú ẹ̀ bísíǹnẹ́sì tó o bá ń ṣe tó o bá fowó èlé bẹ̀rẹ̀ òun náà ti pláàni bó ṣe sọ́ọ̀tì fún rẹ̀ o ti pláàni bó ṣe ní ní profit nítorí pé ọlọ́run ọba aláàtì lóhun ọjà ológun òun ọjà owó náà lógun an jabir bin abdullah radiyallahu anhuma látọ̀dọ̀ àfáwà jabir ọmọ abdullah ọlọ́run bá yọ́nú sí wọn là nábì jokunjọ kan anábì sì fọ ohun jáde ohun tá nábì fọ jáde yìí èpè ni ọlọ́run ló sì pa aláṣẹ kọ́ sí èpè náà ọlọ́run pa aláṣẹ torí koran àti sunna ọlọ́run ní darí méjèèjì jabir ní la'ana rasulullah sallallahu alaihi wasallam anábì jokunjọ kan anábì sì ń ṣépele ákìlà rìbá gbogbo ẹni tí ń máa ń gba èlé lọ́wọ́ àwọn èèyàn tó bá yá wọn lówó èlé ni yóò wá jẹ sẹ́nu ẹ̀ anábì sẹ́pẹ̀lẹ̀ wọ́n mú kí làwọ ẹni tó lè yáwó èlé òun ló fún un lówó èlé ń jẹ ẹni tó lè yáwó èlé náà anábì sẹ́pẹ̀lẹ̀ nítorí pé bóun náà bí ọba máa ya àwọn náà ò ní dẹ́kun láti máa gbà á ẹ̀yin tẹ̀ ń ya alẹ́dí wọ́n máa gbà á tẹ́bátẹ́lẹ̀ ìyáwó èlé mọ́ àwọn náà ò ní rí kankan gbà mọ́ wákàtí bá wo àfọwọ́jábìrin anábì sẹ́pẹ̀lẹ̀ gbogbo akọ̀wé níbi wọ́n ti ń gbowó èlé gbogbo ẹni tí ń bá wọn kọ́ iye báyìí ni wọ́n gbà iye báyìí ni wọ́n fi san wàṣà ilé yìí ànábì ṣépèlé gbogbo àwọn tí wọ́n ń jẹ́rìí witness ipe ọya ó sojú wa tó fi gbowó ó sojú wa tó fi sàdéhùn pé iye báyìí lòun ọ̀dà padà ànábì ni humsawa nínú ẹgbàá wa mi ànábì ni gbogbo wọn pátá ẹsẹ̀ kan náà gbogbo wọn rù gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ tó ní í ṣe pẹ̀lú owó èlé ànábì ni gbogbo wọn pátá ẹsẹ̀ kan náà ni wọ́n bákan náà lọ́lọ́wọ́n ọba àlá ni ó sì dájọ́ fún wọn ọmọ ya ọwá ló oríṣẹ́ èmi wọn ti ń gbowó èlé ọwá ń sọ fẹ́ bí àtàrà kó oríṣẹ́ ó oríṣẹ́ sọmọ pé èmi ọ̀sọ́ kọ́là ṣe òun sìn ọlọ́run sọ ànábì ń sọ àdìsí tí mo kà yìí imam muslim lọ́gbà wa àdìsí tọ́lá làáfíà authentic àdìsí nígbà tọ́rọ̀ rí báyìí ṣé òyìnbó ni wọ́n wá sọ orí burúkú ni wọ́n sọ ọdún oríire mọ́ yín lọ́wọ́ àbáwọn kan tán láwọn lajú ni wọ́n wá sọ tọ́lọ́wọ́n bá àlá ní kò sọ na mbẹ ni wọn wàá sọ ọ́ na máa ń lọ́wọ́ tó bóun náà ti fẹ́ pákéjì owó èlé tí ó fi wá di dáadáa lérí ilé ọlọ́run owó èlé tí wọ́n yá lábẹ́ èyí tí wọ́n yá nínú ọ́ọ̀lù èyí tí wọ́n yá lọ́fíìsì àti èyí tí ó pé ọgbàjúgbajà báǹkì owó èlé pé ẹnì wọn kó wọn kága gbogbo pátápátá rí ìlànà bí ẹni bá ti ní í ṣe pẹ̀lú owó èlé ó ti wọ wàhálà anabi ni hum sawa bákan lọ́lọ́run ṣe dájọ́ gbogbo wọn gbogbo àwọn tí wọ́n ní í ṣe pẹ̀lú bówó èlé ṣe ń rọrùn láwùjọ ẹ̀yin ọmọ ayá mi nínú ẹ̀sìn wa nínú kòtòrọ̀tòhò ewu tó wà ń bí owó èlé mahkul baraka ọlọ́run ọba ọ̀sọ́ sínú Quran ọ̀sàlàyé ọlọ́run ọba ní òun ọ̀yọ́ àlùbáríkà kó nínú owó yẹn owó tí wọ́n gbà owó èlé yẹn owó dáadáa tí wọ́n da owó èlé mọ́ òun yọ àlùbáríkà kó mbẹ̀ wal umur ẹni tí ń náwó èlé abẹni tí ń yáwó èlé ọlọ́run yọ àlùbáríkà kúrò nínú sẹ̀mí wọn wọn ò ní gbádùn ayé kò ní kú fọlá dìde ni ọ̀rọ̀ máa dàrú ó bá kú díẹ̀ tí ó tó bá yọ tó dàrú ó bá kú díẹ̀ tí ó lábàáyọ ọlọ́run ṣe tún dàrú mọ́ lọ́wọ́ wọ̀nà amẹ̀lì iṣẹ́ tí wọ́n fowó èlé ṣe ọlọ́run ló àlùbáríkà kúrò ń bẹ̀ wọ́n máa produce àmọ́ wọn ní padà jẹ̀yìn ọlọ́wọ́n fẹ̀ lómi lẹ ọwọ́ alẹ́ ni ó tó hàn lè mà ọwọ́ gbẹ̀yìn ayé yọ dá wàhálà alẹ́ kan sí la yọ kẹ́ fìtínà kan sínú gbèsè ayé ẹ̀ àbíyàwó àbọ́mọ ẹ̀ tí wọ́n máa rán gbogbo owó tó lóun rí yọ na yóò tún yá kó tó di pé pírọ́blẹ̀mù ọ lọ èèyàn máa yá nínú ẹ̀sìn wa ó sàn máa wò káfíra ọlọ́wọ́n bá aláwa pe ẹni tí ń yáwó èlé àtẹni tí ń gbọ́ owó èlé ọlọ́wọ́n bá aláà pè wọ́n ní káfíro ìmà àwọn abáramórí jẹ́ yìí ọlọ́wọ́n bá ní yamhaku Allahu riba ọlọ́wọ́n bá ní òun ọlọ́run lòun fa àlùbáríkà kú níbi owó èlé òun yọ ọ́ kú wa yurbi sadaqat àmẹ́ni tóun ọ̀yáwó èlé tóun ń bọ́ àwọn èèyàn lówó kán fi dìde tí ń dá àwọn èèyàn lóko wò kán fi nàró tí ń yá àwọn èèyàn lówó tí ń gba dèdè owó ń padà tí ò fi lé wa yurbi sadaqat ọlọ́run bá ní òun ọlọ́run bá lè mi ọlọ́run la yuhibbu kulla kàfàrin azim ìnífẹ̀ẹ́ gbogbo àwọn abáramórejẹ kàfàrí ibẹ̀ yẹn kẹsẹ̀ kèfèrí ẹlẹ́bọ kàfàr kófòrò nẹ́ẹ̀mà àwọn aláìmoore tọ́jẹ́ pé wọ́n ti wá dàgbà sínú àìmoore yẹn ọlọ́run bá ní gbogbo ẹni tí bá ti ń gbowó èlé ọlọ́run bá ní òun yọ àlùbáríkà kúrò nínú owó ẹ̀ lẹ́yìn náà ó ti wà nínú àwọn aláìmoore ọlọ́run fún ọ tọ́jẹ́ kó o bùn àwọn èèyàn ó bùn wọn fẹ́ kọ́ yá wọn kọ́ gbà á padà kọ́ gba ládá ọ̀fẹ́ gba ládá ẹ̀ṣẹ̀ lọ fẹ́ gbà ọwọ́ yá wọn lówó oní wọn máa san lé tí wọ́n bá fẹ́ dá padà ọ̀yá wọn one million olóòfin gba one point two lẹ́yìn oṣù kan oṣù méjì lẹ́yìn ọdún kan ọlọ́wọ́n bá ní òun mórè òun mórè òun sì gbórè náà lọ́wọ́ rẹ̀ òde tó mọ̀tún mẹ́wọ̀n òun padà gbà lọ́wọ́ rẹ̀ aya ilé yìí ó wà ní suratul Baqara Quran two two seventy six ẹlẹ́ẹ̀kẹrin abu adallahu al-falah wan-najah amma lir-riba wa sahibi ọlọ́run ọba aláàánú gbogbo ẹni tí bá ń jẹ owó èlé tí ń yá àwọn èèyàn lówó tí ń fi ń lé ọlọ́run ọba ó promise pé kò ní jèrè o ọlọ́run ọba ní ẹ kò ní padà sóríire bọ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ní yá ayúwà lẹ́dínà àmànù ọlọ́run ọba ní mo pè yín olùgbàgbọ́ òdodo ẹ̀rí pọ́lọ́ sáà ń pè àwọn olùgbàgbọ́ òdodo tọ́lọ́ mà fún gbogbo wa la owó gbogbo wa là ń wá owó là ń wá àbáyọ wọ́n wà ní ìgbà tá àràbáyọ à ọ̀nà tó nígbà rábàyọ gan-an lọ fẹ́ tẹ̀lé ni ọlọ́run bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo láti àkólò rìbá ẹ má máa jẹ owó èlé ẹ má gbowó èlé lọ́wọ́ àwọn èèyàn kẹ́ ẹ má jẹ́ o àtọ̀ àǹfà mọ̀dọ́ àǹfà ẹ máa wá fi lé tọ́bádà àsìkò tẹ ní kí wọ́n san tí wọ́n bá rí san ẹ tún fún ọlọ́jọ́ díẹ̀ sí ẹ tún fi lé tí wọ́n bá tún rí san ẹ tún fún ọlọ́jọ́ díẹ̀ sí ẹ tún fi lé àtọ̀ àǹfà mọ̀dọ́ àǹfà ọlọ́run bá ní ẹ má jẹ o ìjẹkújẹ ń jẹ o yóò rún yín nù wọ́n tẹkùn láhà ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run bá tẹ́ gbàgbọ́ la'allakum tuflihun kẹ́ lè jèrè lèmi fi ń sọ fún yín o ọlọ́run bá ní la'allakum tuflihun kẹ́ lè rírì jẹ lérí kọ́ńtrátì tó gbà yẹn mọ yahoo eléṣe wà bá yọ mí ọlọ́run bá ní la'allakum tuflihun kẹ́ lè jèrè lérí owó tẹ yá àwọn èèyàn yẹn tẹ́ gbèlé èrè ni ẹ jẹ ẹ mọ̀ wá bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀tì suratu Ali aya one thirty lọ́lọ́run ẹni tí ń jẹ owó rìbá ẹ mọ̀ rò pé lówó ni olóṣì ni lẹ́yìn náà yóò ṣe ìlọ́hu yamma alikiyama ọlọ́run bá ní ẹni tí máa ń gbọ́ owó èlé òun ó dojú ti ń jọ alikiyama láàrin gbogbo ẹ̀dá ọ̀run ó gbé dìde gbígbà tí wèrè bá dìde yóò dìde báwọn kan ṣe dìde tani labbaik Allahumma labbaik gbogbo àwọn tí wọ́n kú sí maka òun ó dìde bí wèrè ọlọ́run bá ní alladhina yakuluna riba ọlọ́run bá ní àwọn tí wọ́n ń jẹ owó èlé la wọn ò ní dìde nínú sàárè ń jọ alikiyama illa kama yakumu alladhi yatakhabbatu ash-shaytanu min al-mas àfi ká gbé wọn dìde bí ẹni tí àlìjànú wara rẹ̀ bí ẹni tí ń ṣe rẹ̀ tí ń wíwí kúwì yóò mọ̀ wò hànàhànà yóò dìde bí wèrè àwọn tó lọ maka ọlọ́run ó gbé wọn dìde àwọn ní labbaik Allahumma labbaik àwọn tí wọ́n kú sí maka kó olówó èlé tí ń gbowó èlé ọlọ́run ni á gbé e dìde bí wèrè tó bá dijọ́ àlùkìyàmọ́ ọlọ́run kọ́kọ́ yẹ̀yẹ́ rẹ̀ láàrin gbogbo ẹ̀dáná yóò mọ̀ ṣe bí wèrè ńjọ́ náà ìtawà gajù ń bẹ̀ tawà àdáhù Allahu bin nari yawmal qiyama ọlọ́run lérí ọlọ́run lérí tawà àdáhù ọlọ́run lérí ìpè ẹni bá ń jẹ owó èlé tí ò túbá tọ́ba èlé kún tọ́ba ti dọ́dọ̀ òun òun ọlọ́run ọba ó fi sínú náà o dàsìkò tọ́ba wu òun kóhun tó yọ ọkùn bẹ́ẹ̀. sọ́ọ́rí níbi tọ́lọ́run ọba ti ń ṣàlàyé pé òun ó gbé ọ dìde wèrè nínú Quran lọ́wà Quran tó wà lọ́wọ́ rẹ̀ náà ni má méjì ń bẹ̀ Suratul Baqara ayah seventy five tọ́lọ́run ti ń sọ pé ẹni bá yáwó èlé tí ò tú ba ni o tó wá kú bẹ́ẹ̀ ọlọ́run ọ̀yẹ̀ yẹrẹ ní ọ̀lẹ̀ kìámà yóò gbé e dìde bí wèrè ọlọ́mọdé àwọn àna wọn àmì ọ̀ràn ọlẹ̀ túbá ọlọ́lẹ̀ kú ò láàrin àwọn tí wọ́n ń yáwó èlé ẹni tẹ́ ń ṣe cooperative tẹ́ ń yá yẹn lówó èlé ẹ lọ lè kú ẹ lè ni ẹ dáwùjọ kẹ máa ṣe ba bá jèrè kẹjọ pin bá sọ́ọ̀tì kẹjọ níparí ẹni tí ń gbowó èlé lọ́wọ́ àwọn èèyàn ọlọ́run lérí fún ibi tó bá dé jálè kìyàmà ọlọ́run ní fáwọn jẹ́ ahùn mọ̀ọ́yìntàn mi rọ́bì ọlọ́run lẹ́ni tí wàásí bá wá bá lérí ọ̀rọ̀ owó èlé wọ́n ti wàásí fún wọn káyà fún fantaha ó sì wá stop ẹ̀ olóhùn ògbó owó èlé má nígbà òun ti gbọ́ wàásí ni tóun ti ka Quran ni òun ò sì ní gbà má ọlọ́run bá ní fada umma sadafa ọlọ́run bá ní gbogbo èyí tó ti gbà sẹ́yìn ọlọ́run ni mo ti fẹ́ríjì ìní béèrè lọ́wọ́ rẹ̀ mọ́lọ́run ọlọ́run lòun fẹ́ríjì ọ́ wà á múru ilàlá ọlọ́run bá ní ẹ̀fọ̀rọ̀ rẹ̀ lẹ̀ níjọ́ àlìkíyàmà ń gbé ọ̀rọ̀ rẹ̀ gbà bí rọrùn kò ní rí wàhálà nígbà tó jẹ́ pé ó túbà wọ́n mọ́ ní àdà ẹni bá wá padà sí ibi owó èlé lẹ́yìn ìgbà tó ti gbọ́ wà sí pé ọ̀dà fáwọlá ìka sọ́hábù náà rẹ̀ ọ wá kú lérí ẹ̀ ọlọ́run ọba ni yọ wà nínú àwọn tí ń dà sínú náà wọ́n fi yá họ́ọ̀lì dùn wọ́n sì wá pẹ́ńbẹ́ wọ́n pẹ́ńbẹ́ rẹpẹtẹ tí ó jẹ́lẹ́bọ ọlọ́run sì wá mú kó àmọ́ tó bá jẹ́lẹ́bọ kò ní jáde mọ́ tó sì jẹ́ pé owó èlé gbígbà ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ẹ̀ṣẹ̀ tí máa mú yàn wọ ọ̀nà lọ́rùn ọlọ́run sì ní ẹni bá sì wọ ọbẹ̀ kò ní tètè kú ọmọ yọ pẹ́ o yọ pẹ́ o ọlọ́run ní ń fi khalidun Suratul Baqara Quran two ayah two seventy five sọmọ pé bèsè ń sọ ni máa yà wà fún sórí mọ́kàwé sórí ibú ẹ̀yìn Amẹ́ríkà ní ká máa ṣe àwọn ará Paris ni ká máa ṣe àwọn ará Britain wọ́n làwọn fọwọ́ sí ètò tí democracy gbé wá ni sọ̀rọ̀ ọlọ́run ọba jẹ́ yíyọ yí pé <laughs> orí ibú mọ́ pé lórí ire o mọ́ pé lórí ire o ọlọ́run ọba wọlé àánú ẹ̀ yóò mú àbáyọ wá fẹ́ni kọ̀ọ̀kan wa àní ìdààmú ká tó jẹ ká tó mú ọlágbára ọlọ́run bàbá kan nínú àwọn olówó nílẹ̀ yorùbá yìí nígbà jáde láyé wọn ló ní two billion two billion nínú àkáǹtì ẹ̀ two billion gbogbo àwọn ọmọ wọn ti rò pé àwọn ti rógún jẹ wọn rò pé àwọn rógún jẹ ilé rẹpẹtẹ ọ́fíìsì rẹpẹtẹ nígbà tí àwọn báńkì gbé ìwé èlé tí bàbá yá tí wọ́n gbé yọjú sí wọn wọ́n ní bàbá jẹ nine billion gbogbo property tí bàbá filẹ̀ àti káàṣì eh, kò ṣe déédéé owó tí bàbá yá àṣé bàbá nígbà tó wà láyé àṣọlọ́run ti sọ́ dolòṣì táwọn ẹbí ọmọ ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run fẹ́ máa yẹ̀ wò ọlọ́run sọ̀rọ̀ ọwá ń fi ọ̀rọ̀ ọlọ́run ọba ọwá ń gbé sí ẹgbẹ́ ọ̀rọ̀ tó yìnbó sọ òyìnbó òyìnbó àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run lánàá kalẹ̀ onítàwọn òyìnbó lọ́tẹ̀lé ó sunkún bọ́ọ̀ bá fẹ́ sunkún tètè túbà nínú àwọn àdánwò tó wà nínú owó èlé òun náà ni pé àwọn èèyàn yọ ọ̀lẹ wọn ní fẹ́ sòwò mọ́ à àní kí wọ́n jòkó lẹ́ kí wọ́n máa gbèlé lọ́wọ́ àwọn èèyàn èyí náà ti tó kò sí iṣẹ́ kan tẹ́ni tí ń ṣerú yẹn ó lè ṣe má níṣẹ́ tẹ̀yìn máa ń ṣe tí máa fi ń rówó gidi nítorí pé yọ sọ ọ́dọ̀ lẹ̀ torí ti ń rí owó ìfà free money ní máa ń sọ ọ̀yàn di aláìníṣẹ́ owó èlé ó burú débi pé àwọn ẹlòmíì nǹkan tó fẹ́ ṣeré àwọn náà ò ní ṣeré má ọ̀rẹ́ mi yá wọn lówó gbèlé ẹdí mi náà yá wọn yàn lówó kémi náà gbèlé ẹni eré ó sì dẹni ibú látara bẹ́ẹ̀ ẹ wá rí owó ìlẹ́ta wí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa méjì ló pín sí ríbà nàṣẹ́à wà ríbà fọ́tì ríbà nàṣẹ́à òun gbajúmọ̀ lásìkò àwọn jàhílíyà lọ́dọ̀ àwọn kèfèrí tẹ́nìkan bá lóun fẹ́ yáwó wọ́n ya lápèjúwe wọ́n ya bíi hundred dirham ni wọ́n ya wọ́n wà ní kọ́ wá san padà wọ́n yá lẹ́yìn oṣù kan àbóṣù méjì kó san one twenty dirham tọ́ba wá padà dọ́dọ̀ wọn wọ́n wá sọ fún pé àtàkùdí àmùtárìbì sọ́ọ̀sán owó yẹn ni àbí ọmọ lọ lè lo owó yẹn ká tún fi lé e fún ọ tọ́wọ́ wá ní òun fẹ́ kẹfílẹ̀ fún wọn padà san tọ́wọ́ tún dìgbà báyìí ẹjọ́ wọn ó san tọ́wọ́ dìgbà báyìí wọn wà sọ fún un pé níta ṣe ni pé a fi ọ lára balẹ̀ kọ́ padà san nígbà tó ọlọ́sàn yẹn àmọ́ yóò lé sí o tí ọba tún bá tí ọba tún rí san wọ́n tún fún lásìkò wọ́n tún fowó lé tọ́ba tún bá tí ọba tún rí san wọ́n tún fún lásìkò wọ́n tún fowó lé títí tí gbèsè tí ó fi pa títí tàdánwò fi bá a ọlọ́run wa sọ àyà kalẹ̀ ó ní wàyí kana dhu usra fanadharatun ila maysara gbogbo àwọn tára ni má fara ni wọn kí ló dé tí ẹ̀ẹ́dẹ̀ wọn la kí wọ́n san nígbà tí ó rọrùn kẹ́ má fi lè mọ́ ọlọ́run bá ní àwọn tára ni ẹ̀ẹ́dẹ̀ wọn la sórí gbogbo ohun tá à ń sọ látàárọ̀ yìí ọlọ́run bá aláǹgbèjà wa tálíkà wo lòsítà ni ni o ọlọ́run wa tí nǹkan le fún ni o pípé àwọn olówó kán máa hàn wá lé màmá ọlọ́run wa lọ́dọ̀ àwọn òyìnbó tí wọ́n máa ń ní ká wá yáwó tá a yàwó tátà ní rí sanmọ́ títí nǹkan fi bàjẹ́ tọ́jẹ́ pé àkàmọ́ wàhálà ni àwọn ni wọ́n máa jẹ́ eléyìí ni wọ́n pèrè ríbà nà ṣe à mọ́ yàwó òlé mọ́ sì sanwó èlé ìwọ́n tó bá sì yáyàn lówó mọ́ máa fi èlé lé e ma ṣé wàá rí lẹ́ni rúbà nà àtàwí lẹ́ni ó tún wá burú jáì bọ́ bá ti yáwó báyìí ọba àdápadà ń jọ ni <laughs> wọn ò ní gba owó nìkan lọ́wọ́ rẹ̀ mọ́ wọ́n béèrè pé tọ́ lóòótọ́ tírí àwa sílẹ̀ fìyà iye báyìí ni ló ti gùn kọlọmọsíwá ní ọ̀daràn bíbal fọdìl òun náà ni àzìyáda fi áhàdìlẹ àwàdẹyìn àwọn nǹkan tó jẹ́ pé a máa wa bí owó bí gold bí silver bí àwọn oúnjẹ tó ṣe wọn níta bá yá náà ní kásìkínní kágbà padà anábìíní azahabu bíi zahabi anábìíní gold iye tẹ bá yá dèdè ìwọ̀n tẹ bá yá òun náà ní kẹdà padà wal fidda bil fidda silver dèdè ìwọ̀n tẹ bá yá òun náà ní kẹdà padà wal burr bil burr dédé búrú tẹ́ bá yá dédé ẹ̀dá nìkan san padà wọ́n ṣàìdì bí ṣàìrì tẹ́ bá yá wíìtì lọ́wọ́ ara yín agolo kan agolo kan náà ní ẹgbà padà jìríkà kan jìríkà kan náà ní ẹgbà padà wà támùrù bí támùrù àbílẹ̀ àbídùn lè yá wàlẹ̀ mẹ́lẹ̀ bẹ̀lẹ̀ mẹ́lẹ̀ àbẹ̀ yára yín níyọ̀ agolo kan tọ́ yá náà ní kọ́ dá padà mọ́tàlá bí mísìlẹ̀ yá dàbí yẹ́dì anabi sàlá sọ pé dédé tẹ́ bá yá dédé náà ní kẹgbà ní ọwọ́ ara yín ẹ rí i pé ó yàtọ̀ síra wọn ìyẹn lè lé ó lè lé síra wọn nítorí pé nǹkan tá a yá kẹ̀ zẹ́rù kankan náà anabi nífa yìí ni kátàlẹ̀ fati àti àṣìyá fàbí àwọn kẹfà ṣètùn tọ́ba ti wá di pé ó yàtọ̀ síra wọn ẹ̀wà àti gàrí àbí ráṣíà àti sẹ̀mú anabi ní ẹ̀ta bọ́ba ṣe wù yín àmọ́ tọ́ba jẹ́ pé kankan náà ni ìtẹ̀ ya lọ́wọ́ ara yín òun náà ní kẹgbà dèdí ẹ̀ padà mo wá bẹ̀rẹ̀ wọn Allah subhanahu wa ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́n mọ̀ ṣe wá ní ọ̀daràn lérí ilẹ̀ kọ́lọ́mọdé ọ̀rọ̀ wọ́n dàrú ẹ̀ṣẹ̀ rí nínú àwọn nǹkan tó bayé jẹ́ nínú tó fa gbogbo wàhálà tá a wà nú ẹ̀yìn owó èlé náà jẹ́ kàn bẹ́ẹ̀ gbogbo owó èlé táwọn òyìnbó gbà látijọ́ ìpátá láàrin bí ọ̀sẹ̀ kan péré ọ̀sẹ̀ méjì oṣù kan lọ́lọ́run gba gbogbo ìpadà lọ́wọ́ wọn trillions of dollars ti lọ látara coronavirus ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa ẹja bẹ̀rù ọlọ́run ọlọ́run ọba aláwọ̀ fẹ́ràn wa púpọ̀ lè ti sọ àlùkò ànìkalẹ̀ fún wa tó bá ní a máa ṣe nǹkan kó ń bẹ̀ torí ìdààmú tó wà ń bẹ̀ torí wàhálà tó wà ń bẹ̀ torí àtibọ̀tán abú tó wà ń bẹ̀ nítorí ìyà lọ́rùn tó wà ń bẹ̀ kọlọmọsí wa ní ọmọ aná ọlọ́run mọ́jì ayé ó nira fún wa àlìkíyàmọ̀ mọ́jì ó nira fún wa gbogbo ẹnìkọ̀ọ̀kan wa mọ́sà fún alábàáyọ lérí ìsẹ̀mí wa mọ́jì ádámù dàmú ká tó ná mọ́jì ádámù ká tó lò gbogbo ẹnìkọ̀ọ̀kan tó fẹ́ sòwò àwọn tá a fẹ́ ṣe contract ọlọ́mọsà fún alábàáyọ tàláàlì èyí tá a fi rí ọ̀nà ọlọ́run tá a fi láṣeyọrí lérí òwò tá à ń ṣe àti tá à ń ṣe wasalaamu alaykum wa wa aleykum salaam wa rahmatulahi wa barakatu pẹ̀lú ògo ọlọ́wọ́n ọba àníríjú báyìí lọ lórí ètò wa ètò alìhídáyà afa ní abi Allah subhanahu wa ta'ala kó má ṣàbáwá kí àwọn ṣèkọ wa pẹ̀lú ògo ọlọ́wọ́n ọba máa tẹ̀síwájú lọ́la níbi tí a ti máa gbé yẹ̀wò àwọn àpẹẹrẹ ìgbẹ̀yìn ìgbà abi Allah subhanahu wa ta'ala kọ́ lọ́mọ kó má ṣe ìṣẹ́rọ̀rùn fún wa. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.